سأحيي أبا كتابكم فيا أمة سأحيي أبا كتابكم للعداء ولا ولا أجرام فلا تتركوا للعداء أولى والمستمسكين بحبله بحبله فلن يدرك الأعداء في قلبنا النصارى ولن يدرك الأعداء في بينهم ويا رب علمنا فداد بكله فيا رب علمنا السداد بكله ويسر لنا مما بهم ويسر لنا مما نخاف به العسرى واغفر شباب المسلمين لنادي لناديه أزادا نعيد كلمة دواسر القرار عسى ونبري على ضوء كتاب حياتنا رحمة يا عمل زيوها رحمة ولله الدنيا لا وقوة في الأخرى

pápádà lọ́rọ̀ òṣèkó lórí àárín ọmọ àdámá. Láti láhá ìlà ìmáhò wàhálà tó tó ọlọ́run ní bẹ́ẹ̀.

rẹ̀ You ní ẹ̀rìn láwọn àjẹ́bọ́. Ó káàkà rẹ̀ ẹ̀bọ́ ní ẹ̀rìn láwọn àti ìrẹ́gbẹ̀ òkà fún ẹ̀rìn ààrẹ̀ ẹ̀bọ́ ní ẹ̀rìn أو بالله من الشيطان إيه، بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا جزاكم الله خيرا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له جزاكم الله خير وما عليه ولا واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونصلي ونصلي على اشرف المرسلين وعلى اله وصحبه اجمعين وبنا سعيد إن صراط المستقيم آمين إن صراط المستقيم آمين إنا صراط المستقيم آمين أجركم الله الحمد لله الحمد لله أجركم الله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أمر الله عليه وسلم أسمعوا لنا الله إن الله وعليكم السلام ورحمة الله وبركاته tọ́ ẹ má bínú pé ọkọ̀ wa jẹ́ iṣẹ́ ọlọ́nà náà lọ àwọn ará odò kékeré nínú arábàjá àwọn tó wọ́n gbọ́dọ̀ fún wa sílẹ̀ tí wọ́n rẹ̀ bí òòrùn òòrùn ní àríwá ìjọba ní ṣe àjọ ìjọba àjíbísí àjíbísí àwọn wọn sọmọlẹ́sẹ̀ máa tó wọ́n jẹ́ àgbò wọn bẹ́ẹ̀. ìjọba wa lọ láti àárọ̀ àwọn ìwọ̀n náà sọ kọ́lọ́pàá ìjọba wà ní ìtàlẹ́pàá lẹ́kùn wọn. àwọn ìjọba jẹ̀mọ́ kan sí wọn ọbẹ̀ ìgbéra irú wọn bá ti wù wọn wọn ọbẹ̀ ìgbéra. bẹ́ẹ̀ni. lókè ọbẹ̀ ìgbéra àwọn ni wọ́n pè. wọ́n láì. wọ́n láì náà ti wọ́n láì. àwọn tí ń lù wọ́n kún lù dáadáa. àwọn ẹ̀ńtàkínà àgbọ̀dọ̀ máa dàrúmọ̀ lọ. Hmm. Ẹ̀sùn bàbá. Àgbọ̀dọ̀ máa dàrúmọ̀ lọ. Hmm. Wọ́n kan bẹ̀. Ẹ bá wọn dàrú sílẹ̀ lẹ́yìn. Wọn ò ní pè sí gan wá wá òwe ah, àwọn ẹ̀kẹ́ ah, àwọn eléyìí lọ́ọ̀dà nígbà lẹ́yìn. bàbá.

gbogbo ó ti sọ̀tọ̀ láti jìnà. Ìjọba ti pé ọlọ́pàá ń tọ́ ọlọ́rọ̀ yìí ẹgbẹ́ ọ̀pàá wà hmm, lọ́kọ̀ọ́kọ́. Kọ́mọ́ bá wọ́rọ̀ ní Sunday tàbí nínú ọ̀rọ̀ náà báyìí. Làbá ìjọba àti ẹgbẹ́ àti ọlọ́gbẹ̀ à. Ewu rẹ̀ dáhùn òyìnbí yà. Ẹgbẹ́ àjẹ́ ìyá tó ń bá ìjọba sọ̀rọ̀. Èyí ọ̀ma ń yé bí àlè. Ń bò bí àlè ó lé. Àtúrà ọ̀pọ̀ lọ. Iná bí àlè yà wà tẹ̀lé. Wọ́n á ta ara wọlé ìyí yà àdáyé akàmúyà ní òòrùn ìpàdùà. Nyẹ́bà ń pe àwọn àwa wọ́n ti ń lẹ́tọ̀. Ní àwọn ọ̀gá òkè tí mo fi ẹgbẹ́ sí i gan rí díẹ̀ díẹ̀ díẹ̀ bá ń lò. Mọ́tà àwọn ẹ̀rọ ìjọba ní òdòdó àwọn jẹmọ́ yìí ọ̀dọ́ ni wọ́n tí wọ́n lò àáfẹ́ gan ni wọ́n máa wá sí wà lókun yẹn mo jẹ́ ń sọ́ọ̀tì ìgbàgbọ́ lórí ọ̀rọ̀ náà lójú àwọn jẹmọ́ yẹn ọmọ àwọn ni ẹ bá bá a lọ́nà àmì àti ìgbé àwọn pa ọ̀gán láàárín àwọn pé ṣé ìdá àbí ìyọ̀dá káàkiri àjò lẹ́gbẹ̀ẹ́ gbogbo àwọn ọ̀dọ́ ọ̀dọ́ nípa ìrìnà táwọn olówó ti gbé mọ́tò fún wọn tó ń ṣe ìdájọ́ wọ́n náà wá pẹ̀lú pé àwọn òjà ibi mẹ́ta bá lọ làwọn olùdókì ìmẹ́ lọ pé ìmẹ́ ẹ̀sẹ̀ kò nílò àwọn onílò náà ìmẹ́ lọ pé ìdìbò bẹ àwọn ọ̀pọ̀ sínú ìlú àwọn nígbà bá wa gbèsè náà bẹnu àbá àwùjọ àwọn sọ̀rọ̀ ìlú èmi ò ní bẹ́ẹ̀ lọ́la sí àbá mélòó lè ti lè kí ni wọ́n lè sọ ìdè rẹ̀. Wọ́n dára ọ̀rọ̀ sọ́tàn wọn fi ọ̀sán lè. Ìjọba pé bàbá bọ̀, bàbá bọ̀. Lókè odò. Lókè odò. Kí ìjọba ti jàpá ti lọ sí ọdún lábẹ́rẹ́ ni. Tàbí ọjọ́ ìtajà náà bọ́lá ìrìn bàbá wa ní bá bàbá ọdún lábẹ́rẹ́ ní lápá àlàáfíà báyìí ilé ilé rẹ̀ yàmọ́ àwọn wà ní lọ́wọ́ wa. Lábàárẹ̀ ọ̀rẹ́ lọ́nà. Àti wọ́n ní ìlú. Láàárín ìlú gángan ní àwọn ẹni àdáàbì rẹ̀ sí. Àpá. Èyí nígbà pẹ̀lú tàbátà fi wọ́n tí wọ́n tí wa bàbá ní ẹjẹ́ tí wa àpáta ní ẹjẹ́ tí wa wọ́n tó ní sílẹ̀ ju àwa lọ. Anyankoro anyankoro ti de wa àgbẹ̀wọ̀ àwọn anyankoro ti de ti bàbá rẹ̀. Ní àwa ló jẹ pé kó Amina. Amina. Tí wọ́n fi irun ìdí adé, irun ìdí adé ti gbé ìlú, ìlú, ìlú, mẹ́sìn, à, àdáwò ní ẹ̀wù jáì, ẹ̀wù jáì, ẹ̀wù jáì, ìgbàdá bẹ̀rẹ̀ ìlú. Tó jẹ́ pé ìgbàdá ti èèyàn ni yóò mọ̀ nílà. Ìgbìlẹ̀ Mẹ́ta láti ìgbà ọpa ilé ìlú láti gbogbo ti ìlú. Ìní bí ń tó àwọn ọmọ ti jàmbá náà. Ìgbóná. Sọ́tún mélòó tí máa lòó ilẹ̀ tó báyìí ìjọ yẹn. Kàkàkí ni wọ́n lò. Àwọn kan bẹ bóyá ìyẹn makọ́lá ẹjà makọ́lá ìgbèrè rẹ̀ máa bẹ̀rẹ̀ ní ọlá ẹgbẹ́ ìrìn ní bàbá mi òfẹ́ ní àgbọ̀ bẹ́ta sí nílẹ̀ ìtẹ́lẹ̀ ẹ̀ẹ́kẹ́ ẹ̀ẹ́kì bọ́ ọlọ́run ọba ò tọ́bá tọ́bá tọ́bá fọ ẹ̀fẹ́ iye bí bọ́ọ̀lù kan ibi bọ́ọ̀lù kan ni yóò máa fi mú ẹ̀rọ rẹ̀ tó bá ń rí yóò lọ orí tó lẹ̀ yóò sì máa ń yàn án ṣùgbọ́n wọn á tàbí lókè nígbà náà ah. láwọn àgbààbà yóò máa fi kàkà bí nǹkan ní ìṣúra bàbá ti jẹ ní àà ah, ibi ní ìlọ ọ̀dà ni yóò dájú òní dáa o padà ìlú lòlú káyìn o. Gbogbo ìjọ máa lè lè bẹ̀sẹ̀ yìí o, ọ máa lè ní yìí o. Ìlú ìlú jẹ́ ìgbà ọ̀sá lè léjì. Ilé tẹ̀lọ, tẹ̀lọ bá lè rú gẹ́gẹ́ àwọn olùwọ́ Àtọ́ bàbá máa pariwo lọ́nà ìlú, ọ tí wọ́n ń lu bàjẹ́ ìsọ̀rọ̀ àwọn tó bí ní ọ̀pá pé ara ṣe dáwà ní ìlú ní pé tí a máa ń lùlù pẹ̀lú àwọn ọ̀nà kan àwọn tọ́lájẹ́ ni ọlọ́run ara àwọn wọn á tilẹ̀ máa jíṣẹ́ ọ̀pọ̀ díẹ̀ ló wọn. Hmm ọba àwọn ọmọ ẹ̀rọ ẹ̀. ìsọ̀sọ́kúsọ. ń wẹ̀jẹ̀ di lóbi náà. tọ́. jápa jápa ní ìlú. ìdè ìyàtọ̀ díẹ̀ kò ju bàbá àgbàdá ń ní ìbò àgbà tàná lọ jẹ́ pé bí máa nì lè fi dá fún hmm. yìí ní orí jọrọ fún sẹ́lẹ́yà ní ìsìn náà. Lábàtà tó wá, lábàtà tó wá lóhùn, lábàtà tó jẹ́ àlọ́, àrùn jẹ́ àlọ́. Gbogbo ìlú lọ́gbà tẹ̀gbà náà gbogbo ẹgbẹ́ ọ̀dọ́ ìlú lọ́sọ̀rọ̀ kìí. Lábàtà tó mọ ẹ̀rí ẹ̀rí láwọn ń dára àwọn jàmbá yẹn lọ́dún yẹn pé wọ́n wà mùsùlùmí bí káàánú mùsùlùmí mọ ẹsẹ̀ bí wọ́n ń pè màgà màárá kámánùmá èyí téyì ní ìnílù lè tó yìí téyì ó lè tó Laba sọ̀rọ̀ yìí wájú náà. wọ́n ti fẹ́ di àbá mẹ́ta ní lórí àwọn àkejì. nígbà wàá parí ní abẹ́rẹ́ ìgbẹ́ náà. èyí gbẹ́dọ̀ náà ti wá tó ń bẹ̀ lọ. ẹni ẹni bàbá náà pè lákòókò yẹn àwọn ọmọdé náà bàbá náà.

lọ mo ti bẹ̀rẹ̀ báyìí á ọkà sáájú pé ọ̀rọ̀ ti fa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ti rí i pé ẹni tó sọ̀rọ̀ ìlú wa lọ àwọn náà sì máa kéwú láàyè wọn bàtà tẹ̀sí báwọn aláṣẹ ìdíyà làbáwọ̀ àtàkẹ́ ìyẹn. mo ní ìròyìn ẹ̀rọ tó rẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ lẹ́nu èyí kí ìyá máa pẹ̀lú ìyá ẹ sọ fún ẹni ẹgbẹ́ bẹ́ẹ̀ fi wí ẹgbọ́ ẹ̀rọ̀pẹ̀ ẹgbọ́ ẹ̀rọ̀pẹ̀ ẹgbà ẹ̀rọ̀pẹ̀ ẹgbọ́ ṣé wọ́n lè sọ lójú àmà yìí. Ah! Àkàfẹ́. Wọ́n á tó wà pọ̀. Ẹ̀kọ́ bẹ́ẹ̀ gbọ́ ìkọ̀jẹ́ lọ́sọ̀ mi náà yóò kò tẹ́lẹ̀ lójú wa. ẹgbẹ́ bí kọ́pẹ́ gẹ́gẹ́ pé kálùkọ́ wà ah, tó káwọn pàdé wọn kájọ kájọ pàdé kájọ wọn lè tọ́tọ́. Láyà àwọn awùláì. Láwọn ọ̀rọ̀ bá ń jáde kalẹ̀ lọ́rẹ̀. Débi pé wọ́n ní àwọn máa ń àwọn sílẹ̀ tó bẹ́ẹ̀ lóró ìjà tó. Àwọn máa ń àwọn máa Àwọn bàbá ti kẹ́mẹ́ tẹ̀tẹ̀ máa ń lò wá ní ijó ijó la fún ijó alọ̀kalọ̀ òrèlè yọ̀ wọ́n máa kì í wọ́n máa kì í wọ́n máa ń dápọ̀ àwọn àfá àti wọ́n tó tó tó ìyẹn pé tó lọ́ọ̀dẹ̀ ìpàyà. ok wọ́n yẹ̀ bí irọ́ àwọn abíyẹ bí tó ẹ pé gbogbo ẹ̀ ní bá mi àtàkùnlẹ̀ bí a làbá kò bẹ́ẹ̀ ìtara oríyẹ ìgbé wọn ni a tó padà wá pé kápá tó ń bọ̀ báwọn sọ ọ̀rọ̀ tí yóò tó lè lára ẹ̀ wọ́n ti wá àná àti wá jáde jáde jáde lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ lọ àná àti wá sílẹ̀ láì dá padà lọ nígbà tí wọ́n padà lórí inú wọn ni kọ́ lọ́ọ̀rẹ́ àná wa bọ̀ sọ. Allah akbar. Allah akbar. Ìyáyà dé kí a rẹ̀ ọ̀rọ̀ ìgbé inú ẹ̀rẹ̀ ìlú náà ìrẹ̀. Ayé ọ̀dá náà ní káàkiri àwọn àkùnrin. Àhán, àbí? Wọ́n àmú ẹ̀fẹ́ dákòdé ìṣòkè ìdàgbòrò jẹ́. Ìgbọ́nà rẹ̀ à tó ó jẹ́ láti tó wọ́n ni wọ́n ti tẹ́lẹ̀. Wọ́n àtọ́kọ́ wọ́n tọ́kọ́ ẹgbẹ́ yìí, ìfújú ọ̀jẹun, àgbàríwọ̀ ọ̀jẹun àwọn ọ̀sán ni wọ́n sì igbó ni wọ́n sì ṣàtúnwé rẹ̀. Gbogbo iṣẹ́ yìí kọ́ ló ti tẹ̀ sí wá àdúgbò náà fún. Àwọn ẹ̀yán ti wọ́n bẹ̀. Àwọn ẹ̀yán ti wọ́n bẹ̀. Wọ́n á fẹ́ kalẹ̀ tán àti àgbo. Àwọn ọ̀rẹ́ ti tuntun mi. Ilé àti máa ma pàtàkì àwọn tó ti lọ máa náà wà lẹ́ẹ̀ẹ́ Yorùbá ìdílé. Nígbà bá bẹ̀rẹ̀ ìwà náà ta lọ kó tiwa náà ta lọ kó àwọn tí ọ̀dà kò dára. ọ̀pọ̀lọpọ̀ àpáǹtà ní ìlónìí ìfọ́lọ́gbé èrò. E yes. Àbá àti tọwá sí ń sọ̀rọ̀ lọ nílẹ̀ nílé yìí, ó lérè pé ọdún kan tó lérè pé onígbó ń jà ìdàpọ̀ rẹ̀. Àwọn máa lè dàbọ̀ dà mú. Ó máa bá ẹgbẹ́ ẹgbẹ́ ojú wájú nìkan ẹgbẹ́ tí wọ́n wà lùjẹ́ náà.

Àtàzọ ìdíkejì, àtàwọn azọ bẹ́ẹ̀rẹ́ bẹ́ẹ̀rẹ́ tọ́rọ̀mùsì ẹ̀ yẹ́bá tẹ́bá sọ̀rọ̀ jáde ní òmùmọ́sì ní ìdàkejì fún ọ̀yà gbogbo ẹni yóò fi gbìyànjú gbìyànjú yóò fi wá rẹ̀ pé ní òun ìdíra kó o lè ṣe fọ́ọ́rọ́ ìdíjà náà àwọn náà tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀ yẹ àwọn ilẹ̀ tí wọ́n pa nígbà tí wọ́n tó lọ́wọ́ tó gbèsè dé ó lè fi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó fi di pé ọ̀sán mọ́kà ó dàbí bí òun rẹ̀ òun mọ́kà ó dàbí ọ̀sán rẹ̀ ìyá ń lóko ó lọ́gbọ́ òbí kúrú kan òbí kankan. àwọn bàbá jẹ́jọ́ rẹ̀ ètò ìwọ̀lù kájúwá lè fi ìdí ẹ̀sìn lọ́lẹ̀ ọlọ́pàá ah! ọlọ́pàá àwọn ìfà ti kéré tó ń yìí agbájúmájẹ̀ díẹ̀ náà bá farada ní bàbá náà farada àwọn bàbá tẹ́lẹ̀ wọ́n gbé dáwà lọ́wọ́ kò sí mùsùlùmí tí ó bà láti lè kò ní sùnta ìní adé wá lò síbẹ̀ lèdè wọn lọ fún láti yọ̀ọ́ yà adé wá sí kí ni wọ́n lè fún lọ́la tí wọ́n á lè fún ẹ. Asáàbù sófà. Bóòlù àti máa gbé náà náà náà. Ah. Ilé babaláwo lọ̀rọ̀ rí. Bàbá láwọn di ẹni tó tó náà ní tó náà máa láti jò. Àwọn adá àwọn babaláwo ẹ̀fọn wá wà kankan. Wọ́n rẹ̀ sí ilẹ̀. Wọ́n rà sọ níbi àti oṣù rẹ̀. Abẹ́rẹ́ babaláwo lọ́dọ̀ táwọn nǹkan bẹ̀rẹ̀. Bẹ́rẹ̀ sí náà lẹ́yìn ìrànlọ́wọ́, ah, ìrànlọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kọ̀ ẹ̀dùbà àwọn mẹ́rin ilé ilé pàtàkì pàtàkì àmì ìsára lẹ́kọ̀ọ́ bá jáde ló lẹ́kọ̀ọ́ ló mẹ́rin àpapọ̀ ìṣòro yẹ lẹ́kọ̀ọ́ máa bá jà wọ́n ti mú lọ àpapọ̀ Ókèé ooo. Bí a ti máa bá ra àwọn ọ̀rọ̀ yẹn, bàbá yà wọ́n àdúmọ̀ àwọn bàbá yà wọ́n pẹ̀lú nílẹ̀ àwọn àgbòrò wọn ní ìjọ ìjọ yóò lọ sí fúnrú lọ àwọn rẹ̀ níjọ ìfà yóò sì fúnrú lọ ẹ̀gbọ́ rẹ̀ ọkọ̀ ìfà rẹ̀ ìfà rẹ̀ ìfà rẹ̀ kan. ìfàkúnlẹ̀. níjọ ìfà owó sì náwó owó sì jẹ níjọ ìjọ náà ní ibẹ̀ náà ni àárọ̀ ìbánilẹ̀ wọ́n bẹ̀rọ̀ wọ́n bẹ̀rọ̀ wọ́n wá wọ́n wá hàn ju kí ọlọ́run bí ọkàn wọn mọ̀nà fún wọn ó di ayé àyè láàpọ̀ ẹ̀yìn bá láàrín ìgbà pé ó di ayé àyè wọn mọ̀ bẹ̀rẹ̀ káàkiri ṣùgbọ́n bàbá

ọmọ yìí ẹ̀yin náà máa lọ ìmọ̀ ọ̀pọ̀ ẹ̀yin náà lè lọ sí olú ó ti dàgbà kí ni ẹ̀rọ kọ. ọ̀pọ̀ ọ̀pọ̀ ọmọ ìrọ̀lọ́rùn. ọ̀pọ̀ jàmbá nínú ọba wọn wọn a máa rí bẹ̀rẹ̀ ọmọ tó lé yí o kí o gbọ́dọ̀ bí tí wọ́n kì bá ti bá ti bá dé kìnnìkan kìnnìkan dáadáa bá kìnnìkan ti mọ̀ọ́mọ́dé ti ah, òfin ìjàpá wọn yàn ẹ̀rù pé ìjàpá wọn yàn ah. wọ́n bá bá bẹ́ẹ̀ ìdí ìjàpá láti lọ ìjàpá wọn. Díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà lajú lajú lajú lajú. Tẹ̀bá ń gbọ́ ní a máa ń lù jọ pé bẹ́ẹ̀ kí ìrọ̀ bẹ́ẹ̀ bí o tó máa dára sí ó ní kàtọ́lì ó ní sábàbù nìṣó ẹni dábà ya àgbákò kalẹ̀ lẹ́bà nígbà náà ẹ̀ẹ́dọ́ abẹ́lẹ́ kù yóò dùdò lọ ọmọ àtàkùn òyìnbó lásọ̀rọ̀ mẹ́yẹ gbogbo àwọn tí mẹ́lẹ́yìn rẹ̀ lè jọba kò náà àwọn ọmọ ọ̀rẹ́ rẹ̀ òun ẹ̀kú àwọn àti fún ọ̀rọ̀ gan-an pé kí ọba bá ti lọ bí bàbá ti bá ti lọ òun ẹ̀kọ́ bẹ̀ ọ̀rọ̀ lọ kú à. Àlàbọ̀ máa ń bẹ láàrin òun àti ipò tí ó tún máa ẹni ọ̀rẹ́ bọ́ọ̀rẹ́ náà. Ẹ bá ti lè bọ́ọ̀rẹ́ báyìí ọ̀rẹ́ ṣé ìwọlé ọba ìgbà tí ó bá ọ̀rẹ́. Ní bàbá àbá àkàbáwò ìgbàdàn lọ́wọ́ ó lè bọ̀ sí yáàgì yẹn tó bá kú sí olùwọ́n ó wà lọ́kọ̀ọ́ tó kọjú ọ̀rẹ́ mi ọ̀rọ̀ rẹ̀. Lọ́wọ́ àkókò pẹ̀lú. Ìwọ́n tó wọ̀ sí bẹ̀rẹ̀. Ìwọ́n tó wọ̀ sí bẹ̀rẹ̀ àbíkọ́ ẹ̀yẹ́ ìṣẹ́ náà bọ́ ní bàbá bá wà ń dúkú dábà bẹ̀rẹ̀ ọkùn dábà wà ń dúkú ní wà bẹ̀rẹ̀ ọkùn ní dábà ní òkọ̀ rí à ọmọ ń tàbí ọbíọ̀ ọmọ tí ń kọjá àwọn àkùtẹ́ ìlú lè kọjá ọmọ fẹ́ tààtù bó ṣe bó ṣe ṣé ìwọ ni wá ìwọ ni wá yàn kọ wá pa òun wọn ni kò wá pa yín ọdún náà ni ẹ ẹ̀yìn ẹ̀yìn ìdúná ìjẹ́ ní ilé ohun ju àìrí orí tó ti bẹ́ sí à ọmọ àdúgbò bàbá òní ní ìjọba yẹn kò fọ ìjọba yẹn. Màá lọ bá bá a kò sí ẹ̀rọ kó kó kó sí ẹ̀rọ. tó bá a náà wọ́n lè wù náà ìgbà Nígbà tó yọ, ìyẹn tó pé ẹgbẹ́ wọn náà wù náà ìgbà náà. wá ní kí n bàbá bí owó ọ̀yà lọ́wọ́dọ̀ ọba àti ẹgbẹ́ ẹ̀sìn lọ. Àwọn àfáà jọ òun, àwọn àfáà rí iná ọ̀rọ̀ jẹ́ pé ewé nìkan ní wọ́n ti jọba lẹ́bàdà tẹ́lẹ̀ ọ̀rẹ́ iná orí ìlú ti gbé òwúrọ̀ lọ́wọ́ àdá ìjọba ilé èlé wọn ìjọ tó wà á lọ jọba ó sì ní àmì jẹ́ ìjọba tó wọ́n bá bí ọ̀gá wa ní àlọ́ bí láti lọ jọba ilé ìlú wa pé ọ̀pọ̀lọpọ̀ ìlọ́ra ìgbúgbọ́ ìlọ́ra ìpèlè ìyàwó wà tó ohun tí kírùn ṣáàtùwà lọ àbájú ìgbé bọ́ọ̀kí ìrùn bọ́ọ̀kí ìrùn ìṣòro mọ́lára lọ́wọ́pọ̀ ọmọ ìgbẹ́ àwọn bá tó jí lọ ìbá ni ó táàpọ̀ ábà láti ní ìwà lọ́rọ̀ wọ́n sàwárà púpọ̀ wọ́n sàwárà púpọ̀ wọ́n jẹ oúnjẹ wọ́n lé wọn lé pápá lọ olóyìn gbogbo wá sí ọ̀rọ̀ ọ̀tá ò ọ̀tá ò fi ìjàmbá dé ní kọ́sọ̀ ní ìdílé ọ̀rẹ́ bákan náà máa rí ìyàmí ìgbéwà iná lẹ́yìn ẹgbẹ́ àti àwọn ìyàjẹ́ lọ́wọ́ lọ ní ìjá ló yà rùgbẹ̀ ìbò ló lọ kàn ní àgbẹ̀ ìpàdà àgbẹ̀ white and green nàìjíríà kọlọ wọ́n lè fi wá wá wá ní ọjà àgbà yìí. èèyàn lè yí ìwọ ní àgbàdo ìlànà yìí. lọ́n jẹ́ mi yóò gùn bàbá. Ajá àtàlẹ́ sọ ní pé ẹ máa sùn o. Ẹ̀yin àfa àwọn ẹ máa bá mi sún wọn o jẹ́ ìjẹ́ o. Ẹ̀yin àfa ẹ̀yin náà gbéra. Ẹ̀rọ kò lè jù ọ́. Hmm ibẹ̀ ìyáàgbà ọdún mọ̀dáàbọ̀ ẹnìmọ̀ ni a fi jẹ́ ìgbà nàbí ọ̀dà ìgbà nàbí wa wọ́n tó lò lẹ́ ọ̀. wá. ìgbà nàbí lè má bá wọn mọ̀ ọ́. nígbà tá a sọ tẹ̀ á àwa sọ dàrẹ́. bẹ́ẹ̀ wàláì. a a a a lè kalẹ̀ bí. ẹ̀ á lọ. kò sí kẹtẹ́ ń bẹ̀. Àwọn àjàjẹ́ tàbá rẹ̀ káàkì mẹ́ta àrẹ́rẹ̀ àwọn ìrẹ̀ káàkì wà. Gbogbo yòókù káwàá pé mo lè gbà sí. Ẹlẹ́ àjà, ibi wọ́n padà dáná wáyà. Àbí kọ́tà ti bá kàkà lọ́rẹ̀ jẹ́ bẹ̀lẹ̀. Àwọn àgbà ti ọmọ wọlé síbi ha ibi wọn lágbà wọlé hmm. pé àìmọ̀ ẹ̀dá wọn máa ń yóò lọ lọ wò ẹ̀dá kódà bá rẹ̀ lórí ìrẹsì ẹ̀dá ìlú àwọn ará bẹ̀rẹ̀ ìtọ́há ọwọ́ ìwọ̀n ìtẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ náà. lọ́njẹ́ mi yóò gùn ah, wàláì. iná ọmọ wà lẹ́nu ọmọ wà ó ọmọ rẹ̀ ìwọ̀n ìtẹ́lẹ̀ náà. lọ́sùn ìmọ̀ wọn náà tó o di lọ́wọ́ tí o bá bọ́ọ̀lù jáde náà máa kọ́ ọ́ àyọ̀ lọ́kọ̀ ọ̀rẹ́ náà wò. Bákan náà ni iná wà ọmọ náà wà tí wọ́n ti bẹ̀rẹ̀ òkè láti pátá ọmọ ọmọ ọmọ wa yìí yó ọmọ tókó ká máa lọ ọmọ dàkú kọmọ dàkẹ́ ọwọ́ àti bóyá jáde àná wọ́n sọ fún ọ pé bàbá màmá ìjẹ́jẹ́ mo ti mọ̀ báyìí táyọ̀ ọ̀kà lóró bá fún ọ̀gá wà tẹ̀lá. Àwọn ọ̀rẹ́ ló wọ́n wà ní ọ̀rọ̀ inú náà ẹ̀rọ àlọ́dún náà. Iná ọmọ náà. Ojú iná ọmọ ti wò ó ká. Wàlá yóò balẹ̀ o. Bọ́lá bá ti sọ́dà bí ilé ìjọ máa tó gbogbo ká. Ó lè má gbọ́ gbà. Wàlá. Ó lè má gbọ́ bẹ́ẹ̀ orúkọ gbogbo àkọ́kọ́ àti àgbáyé ìfọ̀pá ànájọ́ ọlọ́pàá sáfà òyìnbó kan àgbọ́ta lọ́sẹ̀ ìròyìn nígbà tó ní wọn ò lóye tó rí ẹ̀ẹ́dẹ́gbọ́n ìyá àríwá tó ń gbà nínú ọ̀rọ̀ ẹ̀ ṣé ìwọ lọ́jà wo Yorùbá àbí Yorùbá ìbí mi lọ́rọ̀ tó pé Yorùbá àbí àbí Yorùbá mi yẹ mọ́jà ti ṣe Yorùbá mọ́jà ti ṣe ní gbogbo àwọn afọ àwọn àti wọn tó ṣe tí wọ́n ké wọn lọ́rọ̀ tó yé wọn lọ́rọ̀ tó jọ gba tí wọ́n ṣe bàbá mi wọn àti ìlànà lọ́rọ̀ tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá débi yóò ti kú ká máa fi tí ọ̀dà lójú rẹ̀ yóò jẹ́ wọ́n tẹ́lá ti fẹ́ jàrá wọn ẹgbẹ́ rẹ̀ yóò lò tó tó mọ́ ọ̀pọ̀ ẹ̀ sí wọn àtẹ̀tẹ́ ní mọ́ ẹ̀dí ní kọ́kọ́ tẹ̀ yá ọlọ́run ẹ̀ ní bẹ́ẹ̀ wò ó máa ń fi kásọ̀rọ̀ kásọ̀rọ̀. Kọ́ni ọlọ́run kọ́ máa ń fi wọ́n á máa ń fi wọ́n yà sẹ́yìn ní àárín ìgbà ọ̀nà láyé rẹ̀. لا حول ولا قوة إلا بالله نعم